ìrákà tẹ́lẹ̀ fàjìrì lẹ́yìn tí wọ́n ti pe àṣùláṣù tí wọ́n lè yan ní fílà méjì méjì kan tí wọ́n tó fi ìrákà tẹ́lẹ̀ fàjìrì. nọ́mbà tí báyìí ṣe ṣé ó lọ́la ju kìámù ah, léèlì lọ ní àgbàlá ìfẹ́ ṣe pẹ̀lú àdìpọ̀ tó wà pẹ̀lú náà. nọ́mbà tẹ́lẹ̀ pọ́ìsì hmm? eh, mo fẹ́ bèrè ọ̀tọ̀ ni pọ́ìsì mo fẹ́ bèrè ọ̀tọ̀ ni kí ọkọ̀ fún yàn bọ̀dọ̀ tó kó fún yàn kò kéèyàn náà àdékèyàn máa nà ẹ bá ń tọ́jú omi sọ ṣé bó ṣe kó fún yàn lẹ́rọ àdékèyàn máa nà eh, ẹ bá ń tọ́jú ẹ ṣé bó ṣe kó fún yàn lẹ́rọ kéèyàn kó fún padà ni àbẹ́yẹn ni mo yẹ kó fẹ́ ń ta tó bá ti bèrè kéèyàn fún padà. number four. wàhálà lẹ́ka nìkan nínú àlàyé tí ẹ ṣe fún wa nínú àsúnmọ̀tò àwọ̀ tí wà yẹn tí o mọ abẹ́ ṣíláyà nìkan ó ní bẹ́ẹ̀ ni sọ nínú ní pé ẹni ẹgbàá mi wá ní mẹ́wàá ní wà ní méjìlá so nínú sọláàtì zoro yẹn so adẹ̀wí àwọn ẹgbàá mi náà tọ́ pé wọ́n lè kí méjì gẹ́gẹ́ bí sọ́ni pé ṣíwájú àti bàdà adẹ̀wí pé mẹ́rin náà ṣíwájú ọ̀kíyàn kí méjì bàdà kí yẹn wá lè mọ kí báyìí àbí kí yẹn mú specific mẹ́wàá àbí méjìlá. last question. asalaamualeykum wa rahmatulahi. now ẹni tí ó kí ìrun lọ sílẹ̀ alákòjú ìjẹ́ ṣé dandan ni ìyẹn bẹ́ẹ̀ fẹ́ kí ọ̀rọ̀ yẹn ṣé dandan kí wọ́n bèrè ẹ̀ pé ẹ̀ẹ́dùn. nam alhamdulilayi wa salatu wa salam ala rasulillah. nam ìbéèrè àkọ́kọ́ ǹjẹ́ ìgbàláyé wà fún wa ká mú násìlà wa síwájú kẹ́kọ̀ọ́ tó rakata alfajiri àbí. tó bá yẹ pé èèyàn bá ní àníyàn tahajjud àbí kò tí kì í wí tóró tó ti yé ká lè wí tóró gbàláyé wà fún yàn kí yàn kí wí tóró kó tó pé rakata alfajiri ebi báyìí gbàrà báyìí ah àṣàdá yìí ti là ó lè ní kúrò ẹwà ọba bẹ̀rẹ̀ ọ̀kan kótó kí lákàtà alhaji ọ̀rọ̀ tó lulẹ̀ tó bá sì wù ó lè lẹ́nu ní yóò wá kó mu wá ní àgbègbè wa àti kí ní méjì méjì ìdí bá rọ̀ lọ́nà tó fẹ́ kí lóru tó lè ṣì yẹn. sọ̀rọ̀ kété tó bá ti lè kí lákàtà alhaji rí kò sí nọ́fìlà kankan tá a máa kí tó ju kété tó alhaji rí bá fi lè là nọ́fìlà kankan ò sí mọ́ àpé rákàtà alhaji rí ó ti éèkì so ààbò pé aláǹfààní pé kọ́mọ mú nọ́ọ̀tìlà wà torí pé nọ́ọ̀tìlà kan sábà fáwọn ìdílé àwọn kéjọ nìyí ó ti gbé gbogbo dáná ó ti gbòòrò aláǹfààní ni àtàtà ìfàjò xẹ́rẹ́ nínú ọdún ọmọ sí wa sọ̀rọ̀ bí tọ̀lọ̀ náà sọ̀rọ̀ kì í sì mú nọ́ọ̀tìlà kankan wá lẹ́yìn yẹn ju rákà méjì yẹn náà lọ sòdí náà máa ń rálò mí ìjọba kí ó dàbí bí bẹ́ẹ̀ ti nọ́ọ̀tìlà gan lẹ́yìn ìrìn àṣùgbà gbàmí gbòlùdó kí bá lómi mo ti tẹ́gbẹ́ pàtó mo wo mọ́tíláṣí lọ lèmi wo mọ́ọ̀sì oyè mọ́tílá o tọ̀ tọ́ba tí wàá kírun gan akẹ́gbẹ̀gbẹ̀ yóò mú náfìlà wá ní oyè lálàáfíà oyè lálàáfíà tòrọ́ kàtà ìtajà yìí òun ni ká mú lọ́kùnkùn dùn à ń bẹ́ ń lé àbá àti ń lé anábì sọlọ́lá àlèyé fọlá ọlásìkò tí òfin ni àbá mọ́wọ́n àlàyé tó pọ̀ àgbọ̀n wa lórí ẹ̀ gan tábàbí bá ń bẹ́ ń lé àwọn náfìlà ni ìmọ̀ tún gbogbo wọn bá ti fẹ́ yìí àmọ́ tó bá ti mọ lórí ìrìn àjò kì í kí àwọn náà sí ilà ọ̀rọ̀ wá sí ìdìyẹ àti ẹ̀kátà alùpàdé rẹ̀ nìkan kì í fi yín lẹ̀ èmi ni súnà zori súnà mọ́gíríbì súnà ìṣáìlì anábì èkí wọn ṣùgbọ́n ẹ̀kátà alùpàdé rẹ̀ anábì sallallahu alaihi wasallam kì í fi òkè so àmọ́ nílé ìmọ̀ tẹ̀pẹ̀rẹ̀ náà so láti pé sàábẹ́ léyìí olóhùn iṣẹ́ eléyìí náà ń bẹ̀. súnmọ́ rọ́ọ̀tìdà àwọn ọ̀rọ̀ yi so tó lóore ju kìyàmù lọ kìyàmù lẹ́yìn ìdádúró fún re ìdájọ́ tiẹ̀ lọ́tọ̀ rẹ̀ pé àwọn súnmọ́ rọ̀ wáṣíbù yìí yi lóore jù lọ láìsí méjì ṣùgbọ́n náà ní àwọn láti tiẹ̀ náà lọ́tọ̀ pé àǹfààní ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ àtúnṣe lórí kùdìẹ̀kùdìẹ̀ tó bá wáyé níbi ọ̀rọ̀ yẹn tó ti yé so ló jẹ́ pé á wáyé síwájú àbí kó wáyé lẹ́yìn àbí kó wáyé ní méjèèjì so kí á mọ̀ lẹ́yìn kí á mọ̀ Ramadan gẹ́gẹ́ bí sọ́mátò tàràwí wọ́n ní ọlá àti tiwọn lọ́tọ̀ ṣùgbọ́n ọlá tiwọn nìyí kò tó àwọn súnmọ́nù ọ̀rọ̀ wá sí lẹ́yìn ọ̀rọ̀ ayàn lẹ́yìn ọ̀rọ̀ yàn súnlẹ̀ tuntun tuntun ẹ tó tó tún lé àti lé ìbáṣemọ́ lé tó tó tún lé bí ìrọ̀ wá sí kò sùn. Tẹ̀síyé súnlẹ̀ tó tún lé bí ìrọ̀ wá sí kò sí lẹ́yìn lẹ́yìn ọ̀rọ̀ yàn. Sùrẹ̀ pé kìámù náà ní ti tiẹ̀ èèyàn wótòrò ó ní ti tiẹ̀ tòmátàrà rí ìgbà wọn náà nìyí wọn ní títí wọn. ìbéèrè ẹlẹ́kẹta ẹni tó kówó sílẹ̀ lọ́wọ́ tí o sọ fún wa ká má nà ṣe bí ṣe kó fún wa ni ká ṣe kó kalẹ̀ fún wa. bàtí àti lè kówó sọ ọ̀rọ̀ ká kó pamọ́ ó ti ní ká má nà náà nì. pípé <laughs> ìpìlẹ̀ wàdíà gbà bàǹtẹ́jọ́ ìpìlẹ̀ ni pé bàǹtẹ́jọ́ náà nì. kó tẹ̀síyè. kó tẹ̀síyè pé ẹni náà nìyí òun carbon copy àfi owó tó kó fún wa tí íǹkì wà ń bẹ náà ló ń lóun mọ̀ retí pé ah ilé ìrẹ́ o ètò kó fún mi yóò ah, kò ní íǹkì kò ní báàlù kankan ètò ní íǹkì ètò ní íǹkì báàlù wọn ò jura wọn lọ so owó tó kó fún wa á kò pamọ́ nígbà tó gbà á níyàn lọ láti mọ̀ kò tiye tọ́ nígbà láti mọ̀ ẹgbẹ́ bí áádà áádà ti mọ̀ o tó fún wọn mílíọ̀n tó lẹ́kọ̀ọ́ pamọ́ ìwọ́wọ́ òde ẹ̀tẹ́ ti fi kó sílé báńkì ni mẹ́rẹ̀ kó sí báńkì ti nìyí mo sọ bẹ̀rẹ̀ sí báńkì tí mo máa gbà wọ́n mílíọ̀n náà nígbà padà tó ti yé wọn náà àánú ìpínlẹ̀ kó sí ẹ̀wọ́ dáadáa nìkan mẹ́mẹ́ tó kọlà nìkan mẹ́mẹ́ tó kọ tẹ́lẹ̀ nìkan mẹ́ àgọ́ ní ìdílé gbòòyè ṣùgbọ́n nílẹ̀ agbáyàn lọ́dọ̀ rẹ̀ kátó náà tó ti yé agbáyàn lọ́dọ̀ rẹ̀ ìbéèrè ẹlẹ́kẹ̀rin lórí sọlátù eh, zoro ah, ìbéèrè tó kàn lórí ẹ̀ náà ẹgbẹ́ mọ̀ pé wọ́n lè kí mẹ́rin síwájú méjì lẹ́yìn méjì ṣíṣà lè mọ́ tánéètì ẹ̀ nìyí. èyí tí ó bá rọni lọ́rùn òun ni ẹ máa ṣe tó ti yé tí ẹ bá ti láǹfààní láti kí dájọ́kọ́jọ́ wà lọ́rọ́ lóun pé nísìnyí ẹni tó láǹfààní láti kí mẹ́rin síwájú kí mọ́mù tó ṣeré kó tó ṣèkọ́ mọ́ kó tó gbèrò dúró ó wá kí méjì ó rọ̀ lọ́rùn kó kí mẹ́rin ó wá kí méjì tọ̀ kò lè sọ bóyá máa ròun lọ́rùn tó máa tó ìwé nìkan láti kí mẹ́rin o mẹ́rin ti ló lè fẹ̀rẹ̀ ṣèyí tá a bá ṣe láǹfààní àti ilé tá a bá a ṣe ókè mo láǹfààní àti kí mẹ́rin mo kí mẹ́rin ó wá kí zúrù kan tọ̀ akin méjì àbútọ̀ nígbà mi rí mọ́ṣáláṣí lórí pé méjì ni tó wọ́n kì í ó kí méjì ó sálámọ̀ mọ́mọ́ láǹfààní àti ẹ̀mọ́mọ́ ọgbẹ́ni dúró bẹ́ẹ̀ so kò láǹfààní àti kí ni akin lẹ́yìn lábẹ́ ẹ̀kọ́ nípa àwọn nàwáfíì òun ni ká máa kí lọ́wọ́ ká gbé mi o ṣùgbọ́n tó lékè pé bá àbá ní já káfù sẹ́yìn ṣẹ́gun nẹ́tílẹ̀ là ń tilẹ̀ bẹ̀rẹ̀ kan àgbélé ọ̀rọ̀ yẹn káfù sáfù ọ̀rọ̀ yẹn ni kámọ́ torí pé a fẹ́ jọlá nẹ́tílà ká ba ọ̀rọ̀ yẹn jẹ́ torí pé àwọn èèyàn ní láǹfààní àti ṣe tẹ̀síwá tó ṣòfò torí pé àyàn nẹ́tílà lọ́wọ́ ẹlẹ́mí lè máa ń ṣe mọ́mọ́ ti wà níwájú tó bá fi lè rí mọ́mù níwájú ibi tó bá bá nẹ́tílà dé géèkì e ìyẹn ló ṣe déédéé ẹ̀rí tó wà direct ìjà òkè mẹ́tò sọ́nà fàlà sọ̀láta illa al-maktuba tí mo bá ti bẹ̀rẹ̀ lọ́dún tí mo fún yín ẹ kí ni kankan mọ́ àfihàn ọmọ yẹn tó fi yá ah, tó ti wá sọ ọgbẹ́ yà ni mo ti ṣàtàyà lọ́wọ́ mo rẹ̀ di ẹ̀yà ti kiri ẹ̀ka méjì ìkíní ìkejì àwọn olórí ẹlẹ́kejì àṣàtàyà lọ́wọ́ kókò kò kọ́kọ́ parí àtàrà ká ṣe sábà mọ́ ni abárí mọ́mú níwájú gé e alhamdulilah mọ̀ntàlàkà ṣe é lílá ẹni bá ṣe nǹkan lẹ́yìn torí tọ́lọ́hùn àwádà òun náà fò bí ìkọ́yọ́ mẹ́lẹ̀ hù ọlọ́run ó fi ń tó mú orí ju tó sílẹ̀ yóò fi rẹ́pọ̀ fún torí pé kò sílẹ̀ lásán ó sílẹ̀ torí ọlọ́run tọ́ bẹ́ẹ̀ bá ti wà ní gé e lórí ìjókòó náà nù kó mọ arákò kó mọ lẹ́yìn tó ti yé ló ti já sí pé yóò fọ àfẹ̀jẹ̀ náà sáfù wájú tó kò mú tó ọ̀pọ̀lọpọ̀ àlà máa ń ṣe lóòótọ́ ẹgbẹ́ ìṣe gbogbo àtàtà àwọn afáàmì wa ní ká má ba ìrìn wa jẹ́ ká parí ọ̀tá bá ti fẹ́ parí wọ́n á mú àyà wa wípé wàlá tó ti lé àmẹ́lẹ̀kùn but àyà yóò wà direct sí kọ̀bíyà tó wà nílẹ̀ ó pé ká lọ àyà yẹn náà bẹ́ẹ̀ wọn ò ní kí yẹn bàjẹ́ àmọ́ ṣéèyàn náà ò ti máa dẹ́ṣẹ̀ nígbà tí èèyàn kọ bí àwọn èèyàn láti máa ìsàkú déédéé kádà tó káfú déédéé sí lèyí ọ̀ràn èèyàn ni ó ti yé lára akọ̀ bí àná a ah, nǹkan gbàgbére nǹkan gbàgbére mọ táàmù ti lọ táàmù ti lọ ìbéèrè apá yìí. nam ẹni tó ṣe mẹ́sìlá lọ́wọ́ àwọn afẹ́ kọ́ran èèyàn gbogbo ọ̀nà kájọ bí pé kí mẹ́fẹ̀ẹ́ àbọ̀rọ̀ yẹn ni ó kì í ṣe kó sọ̀rọ̀ ni ẹni tó ń bá ti ń kírù ṣùgbọ́n kírù tí ìbáṣẹ tó ń ṣe ẹ̀ẹ́sẹ̀sì bí afáà tó múra tó ń ṣe tírénì yìí o ẹni tó bá ti ń kírù o táà fẹ́ jọlá jẹmọ́ dára pẹ̀lú ẹlẹ́yìn mẹ́fìlá ìlọ́kẹ́ sọ̀rọ̀ tó ìbáná ẹ̀jẹ̀ ẹ̀ẹ́dá ìṣẹ́ báyìí ẹlòmíràn ni bẹ́ẹ̀ sì gbé àti ń jẹ́ tìyí gbàgbọ́ ń jẹ́ ẹ̀ẹ́dẹ̀ kúrò tó bá yẹ kó gbọ́ bẹ́ẹ̀ ìkúùkù ni bí àmọ̀lẹ́bí agége lòun náà tó ní wọ́n ń tu sàkó wọ́n fi ń gbọ́rọ̀ yìí fún ọ̀gbọ́rọ̀ yìí so kò ní ìpínyà béèrè lọ́wọ́ èèyàn àníyàn máa mú àti èrò ẹ̀yìn a máa yàtọ̀ tó fi yé ìkànnì ẹlẹ́ẹ̀kejì kò pọ̀ nígbà tó ń tẹ̀wọ̀n tí mọ́mú bá ń kí mi tó mi náà fi kí nígbà níyẹn bá ti lè yàtọ̀ èmi ń kọ́ so ẹ̀rí wà fáwọn kan wọ̀nyí so òun kì í lọ́wọ́ ẹnìkan jẹ́ yẹn ọba mi rẹ̀ o ti di mọ́mù náà nù ẹni ẹ ti tún so tún lọ mọ́mù náà nù ló <laughs> fẹ́ jẹ́ èèyàn ìṣàbùrú bẹ́ẹ̀ tó gbé yẹn nìyí pé àwọn tí wọ́n sọ pé àníyàn gbọ́dọ̀ gbọ́dọ̀ ẹni tí a fẹ́ tì kò lẹ́sẹ̀ lẹ̀ ṣèṣì tá a bá jọ bẹ̀rẹ̀ nípìnlẹ̀ kò làníyàn ìmọ̀mù wà ṣùgbọ́n ìṣe àjọ bẹ̀rẹ̀ ó ń tún lọ́wọ́ àwọn ajẹ́ yẹn ẹ àdéhùn ti dé náà nù ṣèṣì bẹ́ẹ̀ náà ni tó bá ń tún lọ́wọ́ fún ọ náà nìyí táwa so ẹ ṣèṣì mọ́mù náà lù so àníyàn tọ́rọ́fù máa ń dé bá nìyàn plus and minus máa ń dé bá nìyàn ṣèṣì kókò bẹ̀ ni pé láti mọ̀ ọ́nù tó fẹ́ kí tó bá ti mọ̀ ọ́ mọ́ bá lọ bóun bá tẹ́yọ̀ ẹ̀kan ìwọ dìde pé kí mẹ́ta yókù kò kí mẹ́rin ìrìn tó fẹ́ kí so àì béèrè pé mẹ́fìlà òní mẹ́fìlà yìí tó zúrì ní onímọ̀ wọn ṣe fẹ́rin kù àti ákìrì tó zúrì lẹ́ńkì wọ́n ti wọ́n bẹ̀rẹ̀ àní wọ́n ní ká má mọ̀ bí ohun tó ń kí ákìrì tó wà lẹ̀ wọ́n ti wọ́n bẹ̀rẹ̀ pé ṣé zúrì lẹ́ńkì kọ́lọ̀ kó sọ̀rọ̀ wọ̀. وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم